you ayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ ayìn agbọ́ga nítorí tó ṣe tánu ẹ̀dúró láéláé bàbá gba ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹ̀dẹ̀jú wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjá dòkú ọba tí òjá dọ̀fọ̀ ọba tí òjá kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ nú ayé wa ọba tó ń pa wá mọ́ tó ń pèsè fún wa tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó jẹ́ ìpín wa a mọ̀ lóore bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gbà yín wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi adúpẹ́lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí ọba tí òjò di títì pa lórúkọ jésù iléeṣẹ́ náà yóò máa gbèrú à ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn láti ìlú uk ni wọ́n ti ń bá wa gbé síta. Si láti lè máa tẹ̀síwájú nínú ètò ohun olúwa mọ̀mọ́ bàbá lórúkọ jésù ohun olúwa nínú ayé yín kò ní di sọ̀rọ̀ òdì sí ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú iléeṣẹ́ náà iléeṣẹ́ náà yóò gbòòrò gbogbo ibi tó wù ú tó fẹ́ dé nínú ayé lórúkọ jésù olúwa yóò mú iléeṣẹ́ náà tẹ̀síwájú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àti ọkàn tán wò ó ètò ohun olúwa ẹni jọ́ mẹ́jọ wípé ah yáa dùn àti fẹ́ẹ̀ pẹ́ rẹ̀ báyìí lórúkọ jésù ayẹyẹ náà yóò máa tẹ̀síwájú ohun olúwa náà rí láti ẹnu ìyá àdúrà rẹ abániṣe jp èyí tó bá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò ohun olúwa nú ayé wa kò ní di sọ̀rọ̀ òdì sí bẹ́ẹ̀ ni yóò rí jésù kristu olúwa wa gbogbo ojú ọkàn ẹ má bá mi ṣíà rẹ̀ ohun olúwa ti bẹ̀rẹ̀ náà nìyẹn fún wákàtí kan tá a jọ sọ ọ̀rọ̀ ọlọ́run a ó sọ a ó sì yẹ̀wò nínú bíbélì wa a ó sì tún ṣe àṣàrò rẹ̀ nínú ọkàn wa a ó sì tún fi ọ̀rọ̀ náà a fi bẹ ọlọ́run lórí ìrìn àjò ayé tiwa náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ọkàn tó ń pè mí <clears throat> fún iṣẹ́ tí a fún wa ní ìjẹ́jọ wípé ká lo iṣẹ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórúkọ jésù iṣẹ́ náà yóò jẹ́ fún yín hmm, lórúkọ jésù yóò jẹ́ fún yín mo mú àkànṣe iṣẹ́ wá fún wa náà lénìí hmm, mo mú àkànṣe iṣẹ́ wá fún wa lénìí gbogbo ohun tó kù tá a máa lò náà nìyẹn tá a lò nínú ara wa nínú ayé wa bá a kúkọ̀ tá a gbé síta tá a gbé sínú kí la fẹ́ fi ṣe nínú ẹ̀mí mọ́ tó fi ń kọ́ àwa náà láti lè máa fi fún àwọn ènìyàn láti lè máa lò náà ni lórúkọ Jésù bí ẹ bá sì ṣe ń lo iṣẹ́ náà tàbí bí ẹ bá ṣe ń lo àwọn ọ̀rọ̀ náà tí ṣe ọ̀rọ̀ bíbélì náà yóò máa dáhùn bí ẹ ṣe fẹ́ lórúkọ Jésù ayé yín yóò tẹ̀síwájú a lọ́wọ́ Ọlọ́run mo ní báyà fún ìgbàdúrà tàbí fún counseling tàbí fún ìbéèrè kan tàbí ìkejì tẹ́wọ́ àwọn ọmọdé fẹ́ báyà àdúrà ẹ̀ sọ̀rọ̀ <clears throat> pé báwo ni mo ṣe lè bá wọn sọ̀rọ̀ tẹlifóònù nọ́mbà mi òun náà ni wọ́n ti bá wa kọ síbẹ̀ yẹn bóyá kí n fẹ́nu ara mi gan pé ká lè kọ sílẹ̀ kí ni tẹlifóònù nọ́mbà náà o oh seven o oh fifty seven eighty four twenty three eleven o oh seven o fifty seven eighty four twenty three eleven tẹlifóònù nọ́mbà náà ni wọ́n ti bá wa kọ sí iwájú rẹ̀ yẹn lórúkọ jésù olúwa yóò dúró tì wá ọfà ayé ọ̀fẹ́ ìṣù ní bà wá ọlọ́run má jẹ̀mú yóò dì wá mú kí ni ohun mo mú wá fún wa ní ọ̀sán yìí a rí nínú ìwé second king second king nine second king nine one to thirteen ó ní ọ̀rọ̀ náà wà second king ten nine second king nine one to thirteen <coughs> ẹ má bínú <coughs> òun náà ni agbára ọlọ́run agbára ọlọ́run lè múni tẹ̀síwájú <coughs> agbára ọlọ́run lè múni tẹ̀síwájú nínú ohun rere tó wu ayé wa ẹ má bínú agbára ọlọ́run lè mú wa tẹ̀síwájú nínú ohun rere tí ó wu ayé wa agbára ọlọ́run lè mú wa tẹ̀síwájú nínú gbogbo ohun rere tó wu ayé wa <clears throat> ọ̀rọ̀ Jóábù Jóábù òun ni mo fẹ́ sọ ọba ni ọlọ́run rán wòlíì Èlíṣà pé kó lọ bá a kó ṣàmì òróró kó dà lórí ẹ rí nítòótọ́ kìí ṣe pé báyọ̀ nìkan ló wà ní ìlú yẹn <clears throat> onìkan kọ́ ni ó wà ní ìlú Ísírẹ́lì yẹn ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán wòlíì rẹ̀ pé bá mi lọ ó dandan kó dẹ̀ wá láwàá kan ẹ rí báyẹn tó lè má sábà tètè rí olúwa tó jẹ́ kí Èlíṣà kó mọ̀ pé wá ní àwa kan kò wá rí tí o bá sì ti wá rí tán kó o mú wọ yàrá nínú lọ́hùn kí o da òróró sí ní orí ẹ̀rí agbára ọlọ́run òun ló máa ń fa ènìyàn jáde lọ síbi gíga agbára ọlọ́run oorun tí ìránṣẹ́ yẹn sùn mọ́júmọ́ ọjọ́ náà kò lérò rẹ̀ bẹ́ẹ̀ ni dáàdì mọ́mì oorun tí ìránṣẹ́ yẹn sùn mọ́júmọ́ níjọ́ náà kò lérò rẹ̀ wípé ọlọ́run lè rán wòólì wá sí inú ilé òun agbára ọlọ́run ó lè fani lọ́wọ́ sókè ó lè múni já gbangba agbára ọlọ́run ó lè fi ènìyàn hàn síbi tó yẹ pé yóò mú ìsun omi èèyàn tí kò sì ní tán mọ́. ìránṣẹ́ yìí bí ọlọ́run ṣe bó ṣe yàn án kò yí òun náà bí ò ṣe yí àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n atorí nǹkan kan ṣe nǹkan kan ní Ọlọ́run nítorí ìránṣẹ́ kan ń bẹ ní ìlú yẹn gan tí jẹ́ Jésíbélì obìnrin ògbólógbò alágbára nígbà náà ni àìmọye wòólì àìmọye àwọn ènìyàn ló ti ṣe kíni ló ti ṣẹ̀mí wọn légbodò nípasẹ̀ agbára ẹ̀mí òkùnkùn ara rẹ̀ bí olúwa ṣe ní kí wòlíì Èlíṣà ṣe fún ìránṣẹ́ yìí tí ṣe Jóábù yìí bó ṣe ní kó ṣe fún un bó ṣe ṣe tán ó tún ní kó tún ṣe é lé lórí ní ojú gbangba àwọn ènìyàn ní ìlú Ísírẹ́lì púpọ̀ ń fi jọba lórí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ò ní fẹ́ ò ní fẹ́ ọlọ́mọ̀ọ́mọ̀ fọ́ sí lórí ọ̀tá yín ni ẹni tí ò ní gbà ò ní gbà ṣùgbọ́n ọlọ́run ọmọ àmọ́ ṣe kínni yóò mọ̀ mọ́ fọ́ọ̀sì yín lórí ọ̀tá yín ni bí wọ́n fẹ́ bí wọn ò fẹ́ bí wọ́n kọ̀ bí wọn ò bí ó bó dùn mọ́ wọn nínú ọlọ́run ti mọ̀ mọ́ ṣe kínni ó mọ̀ mọ́ ṣe ìránṣẹ́ yìí lọ́sọ̀ọ́ nípasẹ̀ ọba ló fi jẹ́ ẹ̀yin ẹwẹ̀mí abínúkú tó lè máa ṣe àgbénúkú nípasẹ̀ obi ògo tí ọlọ́run mú yín sí ọlọ́run ó màmá fọ́ọ̀sì yín lórí ọ̀tá yín ni ọlọ́run ó màmá fọ́ọ̀sì yín yóò fọ́ọ̀sì yín ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ ọ̀rẹ́ fẹ́ ọ̀rẹ́ ọ̀kọ̀ wípé òun ò fẹ́ àní lágbájá mi ò fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ́run bá lòun dé sínú ayé yẹn lè ní ó kúrò sí i ọlọ́run á ṣe kíni á fọ̀ọ̀sì ènìyàn lórí àwọn tí ò fẹ́ yàn á fọ̀ọ̀sì èèyàn lé wọn lórí á sọ di ènìyàn ńlá èmi ò mọ ọ̀nà tí ẹ ti tọ̀ rí èmi ò mọ ọ̀nà tí ẹ ń tọ̀ lọ́wọ́lọ́wọ́ èmi ò mọ ọ̀nà tí ẹ fẹ́ tọ̀ yẹn gangan nípasẹ̀ pé ọlọ́run ohun tó wù mí rèé ṣùgbọ́n àwọn ẹ̀mí tí ò ní jí ó ṣeé ṣe yìí ń kọ́ agbára ọlọ́run tó lo Èlíṣà lórí ọ̀rọ̀ ìránṣẹ́ yìí ó lè lò ó lórí ayé yín nípasẹ̀ pé kí ni ibi tí wọn ò ti fẹ́ yíyan gangan gangan ni ìràwọ̀ yín ó ti tàn ibi tí wọn ò ti fẹ́ yíyan gangan gangan ni ògo yín ó ti tàn wòlíì Èlíṣà ó lọ sí ìlú wọn ó sì ń béèrè wípé ó sọ fún àwọn wòlíì tó ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ àti àwọn àgbàgbà pé ẹ dí àmúre ẹgbẹ́ yín a jẹ́ pé nǹkan ní ṣe pẹ̀lú àmúre tí àmọ́ dè mẹ́ẹ̀gbẹ́ wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ agbára ọlọ́run agbára ọlọ́run agbára òkìkí ọlọ́run tí kì í fi ní sílẹ̀ ńkọ́. Si bí ìkà bá fẹ́ bí ìkà ọ̀fẹ́ bí ọ̀tá bá fẹ́ bí ọ̀tá ọ̀fẹ́ ọlọ́run ọmọ máa fọ́ọ̀sì ilé wọn lórí ni nípasẹ̀ kó fọ́ọ̀sì ilé wọn lórí ni wípé ibi wọn ò lérò pé ẹlẹ́dẹ́ yẹn ẹ́ débẹ̀ ẹ̀ tún ju ibẹ̀ lọ nítorí pé kíni ọlọ́run ló ń bẹ ní ìhà yín dádì mọ́mì mo ní ọlọ́run ló ń bẹ ní ìhà yín ṣọlọ́run bá dẹ̀ ti wà ní ìhà ènìyàn kò sí ní ẹ̀dá kan lè ṣe wọ́n lè lo agbára ní ìgbà tí wọ́n bá ní lọ́wọ́ ní ìgbà kan tòótọ́ ṣùgbọ́n nígbà tí agbára ọlọ́run bá dé ayẹyẹ wọn ó tiẹ̀ lè pa ẹlòmíràn púpọ̀ torí pé kí ni àyànfẹ́ mi ló fi ìyà jẹ àyànfẹ́ mi ló lo ipò agbára rẹ lé lórí tí ò bá tí tú àkókò tí ó yẹ kó lọ ọlọ́run lè pè é kúrò nítorí pé kìnìún tí ò yẹ kó fi ìyà jẹ ló fi ìyà jẹ nípasẹ̀ pé ọlọ́run ó fọ́ sí lórí àwọn yín èmi bí náà ti wù kó tó bí yẹn ti nínú ayé ọlọ́run tó ṣe èyí fún ohun tó lè ṣe fún àti àti ọlọ́run bí a bá ṣe ń súnmọ́ ọlọ́run síbẹ̀ náà láṣẹ máa rí ọwọ́ ọlọ́run nínú ayé wa bí a bá ṣe ń súnmọ́ ọlọ́run síbẹ̀ náà láṣẹ máa rí agbára ọlọ́run lórí ìrìn àjò ayé wa mo képe ọlọ́run kèé tí dá mi lò ee képe tó ní igbe ènìyàn ń pè wọ́n ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí ní àìmọye orí òkè igbe àwọn ènìyàn ń bẹ níbẹ̀ tí wọ́n ń képe tatatata láti gbogbo àgbáyé dẹ̀ ni ohun tí ọlọ́run ó dẹ̀ ṣe ni ó ṣe o ohun tí ò ní ṣe ẹ̀ bá fi ogójì ọdún pé tí ò ní ṣe kò ní ṣe àfi kí agbára ọlọ́run kó ṣe kíni kó máa ràn wá lọ́wọ́ tí a bá lọ ka ọ̀rọ̀ yìí tí a ka ìtàn yìí èmi ń wò ó wípé nípasẹ̀ pé ọlọ́run fẹ́ fìyà jẹ jésíbélì ni ó padà sá dànù ó padà sá lọ nígbà tó rí wípé joabu ni wọ́n fi jẹ ọba wọ́n padà ṣe kíni wọ́n padà sá lọ torí ó wò ó pé ẹni tí wòlíì wá fi jẹ tó tàmì òróró lé lórí ní general public báyìí lójú gbogbo ènìyàn ṣùgbọ́n ó ti kọ́kọ́ fi àmì òróró yàn án nínú ilé. ṣùgbọ́n kò ó pò lòún ṣe lè tún lo agbára lórí eléyìí ó rò pé àwọn wòlíì tí òun ti ń pa tẹ́lẹ̀ ni nípasẹ̀ pé ọlọ́run fẹ́ fi ìyà jẹ nípasẹ̀ gbogbo àwọn ẹ̀jẹ̀ àwọn ènìyàn tó ti ta sílẹ̀ ó mọ̀ ta ẹ̀jẹ̀ àwọn àgbààgbà sílẹ̀ o ó ta ẹ̀jẹ̀ àwọn wòólì sílẹ̀ púpọ̀ púpọ̀ jù nípasẹ̀ agbára ẹ̀mí àìmọ́ tó ń gbé inú ara rẹ̀ èmi ò mọ tí agbára ẹ̀mí àìmọ́ ti fi fà sẹ́yìn èmi ò mọ tí agbára ẹ̀mọ́ àti àwọn ẹ̀mí àìmọ́tọ́ ti fà sẹ́yìn ṣùgbọ́n tí agbára ọlọ́run máa tó ṣe ní ọ̀sán yìí nípasẹ̀ wípé ọlọ́run tó yan eléyìí tó fi wòólì tó rán wòólì lọ yàn án yóò rẹ èmi náà sí ẹ̀yìn ní ọ̀sán yìí láti jẹ́ pé kíni yóò tún ìpín yìnyín ṣe mo ní yóò rẹ èmi náà sí ní ọ̀sán yìí pé yóò tún ìpín yìnyín ṣe ìpín yẹn Jeabu ò fọkàn sí pòun lè jọba ní ìgbà náà oorun àti bó ṣe ń wo ara rẹ̀ kò lérò pòun tiẹ̀ lè jọba lórí gbogbo ilẹ̀ Ísírẹ́lì agbára Ọlọ́run tó ti wà ní ara yín àti tó ti wà ní ìṣẹ̀dá yín ṣùgbọ́n tí wọn ò jó ṣe é ṣe ń kọ́ tí wọn ò jó ṣe é ṣe láti ọjọ́ tó ti pẹ́ tẹ́ ẹ ti wá ẹ rí pé ẹ̀kàn ń gbọ́ ìlérí ni oríṣiríṣi kan ni wọ́n ń sọ nípasẹ̀ ìrìn àjò ayé yín ṣùgbọ́n tí àwọn ẹ̀mí àìmọ́ bí ẹ̀mí jésìbélì yóò jẹ́ ó ṣe kí ni tí òjò yọ ọlọ́run yóò rán wòlíì sí lọ́sẹ̀ láti tún ìpín yín ṣe mo ní ọlọ́run yóò rán wòlíì sí ilé ọ̀sẹ̀ láti ṣe kíni láti tún ìpín yín yàn sí rere fún ohun tó yọ yín ní ohun tó yẹ yín tó tọ́ sí yín. ọ̀rọ̀ ọlọ́run yóò tọ́ ẹ̀yin náà wá ní ọ̀sẹ̀ torí agbára ọlọ́run wà síbẹ̀ fún ẹni tó bá gbàgbọ́ ni o wòlíì ẹni tó bá gba wòlíì gbọ́ ó ní yóò ṣe kí ni yóò sì jèrè wòlíì kìkìdá ká gbàgbọ́ nìkan torí ọlọ́run lè tún ìpín tí náà ṣe ní ọ̀sán yìí dáde ìlérí ọjọ́ tó ti pẹ́ àti májẹ̀mú ọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti ń sọ fún yín yẹn ohun tí ọlọ́run lè ṣe ni ìkáwọ́ rẹ̀ ni ohun rere wà àwọn ẹ̀mí bí ẹ̀mí jésìbélì tí jẹ́ kéèyàn ní ìtẹ̀síwájú ńlá ò bá wí ní ọ̀sán yìí àwọn ẹ̀mí tí ò fògo fọlọ́run tí ọ̀rọ̀ ọlọ́run tí ò ṣògo nínú ìrìn àjò rẹ̀ ńlá ò ṣe kí ni ńlá ò bá wí ní ọ̀sán yìí tí ayé wa yóò sì fi ògo fún ọlọ́run ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ọlọ́run má jẹ̀mú kí lohun tó wà ní ẹ̀ṣẹ̀ ní ìṣẹ̀dá àwọn tí a ti bí mi gangan kí ni ìpè tí mo fi ara kó láti ara àwọn òbí mi èyí tó bá mi rìn ìrìn àjò tó jẹ́ pé gbogbo ìlérí àti májẹ̀mú rere tí mò ń fi tí mò ń fi àlàálá àti tí àwọn wòlíì sọ ní àsọtẹ́lẹ̀ tí ò fi tí di ìmúṣẹ ọlọ́run májẹ̀mú gbẹnu wòlíì yìí ó yá tún ìpè mi ṣe ní wákàtí ó yá mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò nínú ayé mi gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi ọlọ́run májẹ̀mú o gbogbo májẹ̀mú ibi májẹ̀mú má ṣe rere èyí tó ń bẹ nínú ìrìn àjò ayé yín èyí tó mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé yín ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù Kristi bàbá kó dáríjì ọmọ kó dáríjì ẹ̀mọ́ kó dáríjì tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ náà tó mú ìjìyà yẹn tẹ́ ẹ farako látara àwọn òbí tó wá mú ìjìyà fìtìlá pàṣán sórí ìrìn àjò ayé yín tẹ́ ẹ fetí gbọ́ ìlérí tí ò sì di múmúṣẹ tẹ́ ẹ fetí gbọ́ májẹ̀mú rere ṣùgbọ́n tí ò di múmúṣẹ ní wákàtí ọ̀wẹ́ Olúwa kó dáríjì bàbá kó dáríjì ọmọ kó dáríjì ẹ má kó dáríjì yín Olúwa kó mú yín kúrò ní ẹ̀ṣẹ̀ náà Olúwa kó pa ẹ̀ṣẹ̀ náà rẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ á bẹ̀bẹ̀ fún dáríjì ẹ̀ṣẹ̀ àìmọye nǹkan mìíràn ilẹ̀ ẹlòmíràn máa sọ nígbà tó bá wà ní ojú ìkúnlẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ bá fẹ́ jáde ọmọ máa gbé ìṣẹ̀dá tiẹ̀ bọ̀ ṣùgbọ́n yóò ní ìrora àti àti ìrora tí àwọn òbí máa ń ní ní ìgbà náà bóyá ó ti ṣe kí ni ó ti kọ àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ bí ọmọ yẹn ṣe ń gbé orí yẹn jáde tó wá dé pé kò síbi tó gbé ẹlẹ́dàá yẹn dé ṣá ó ní ìkọ̀tì nínú ni ọlọ́run dáríjì mi tá a bá rí tó jẹ́ pé ìyá mi ti fẹnu sọ nígbàsẹ̀ ìwáyé mi ṣùgbọ́n tó mú ìfàsẹ́yìn tó mú ìbàrìn àjò ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa dáríjì wọn mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò ní ayé wọn jẹ́ kí ògo mi kó tàn kíra omi kó bú jáde gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára náà jésù agbára ga jésù kristi bàbá o tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tó tẹnu òbí jáde sínú ayé nígbà tẹ́ ń bá ìṣẹ̀dá ti yíbọ ní wákàtí ọ̀wẹ́ tó wá mú ìkùnà bá ìrìnàjò ayé yín dáàdì mọ́mì lọ́sẹ̀ ní orúkọ jésù kristi bàbá kó mú kúrò ọmọ kó mú kúrò ẹ̀mọ́ kó mú kúrò lónìí ní orúkọ jésù ó rọ́nà lọ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi jehabu yóò fọkàn sípò máa jọba o kò ní lọ́kàn ìrùpó ni lérò ẹja sọ fọ́lọ́run ẹ̀mí mọ ọba tó pọ̀ nípa àti agbára èrò rere tí ayé mi fẹ́ ṣùgbọ́n tí ò hàn sí èmi náà olúwa o yóò hàn ní gbangba ọ̀rọ̀ rẹ̀ hàn ní gbangba torí pé kí ni a fi ṣe ọba lórí orílẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ hàn já gbangba débi pé àfijọba ní orílẹ̀-èdè lé orílẹ̀-èdè lórí kí ni ògo tó farasin èyí tí ò hàn sí mi ṣùgbọ́n tí ìwọ ọlọ́run ní àkọsílẹ̀ fún ìrìn àjò ayé mi bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ọlọ́run o ó yá jẹ́ kí ògo náà kó hàn ní gbangba kí gbogbo ayé kó rí ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù àgbẹ̀rẹ̀gà jésù kristi kí ni ògo tó farasin ṣùgbọ́n tó jẹ́ pé ògo tó jẹ́ pé n tó fẹ́ fi sínú ayé mi láti hàn ni ṣùgbọ́n tó farasin nínú ìrìn àjò ayé mẹ́ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù ó yá olúwa polongo rẹ̀ jáde níbi tó tọ́ sí láti jẹ́ kí etí kó gbọ́ níbi tó tọ́ sí láti jẹ́ kí ojú kó rí níbi tó tọ́ sí láti jẹ́ kí ẹnu kó sọ olúwa kó polongo rẹ̀ jáde bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi olúwa kó fi àṣẹ dá yín lò dáàdì mọ́mì ohun rere tó tọ́ sí ayé yín láti lò fún ògo ayé yín ohun rere tó farasin láti lè lò fún ògo ayé yín ní wákàtí olúwa yóò pè jáde ògo yín yóò sì tàn ìràwọ̀ yín yóò bú jáde bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ á sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára níbo láyé ti ń jẹ mí níyà ọlọ́run lọ ọbẹ̀ lọ tú mi sílẹ̀ inú yàrá èèmọ̀ tí ayé ti ògo mi mọ́ ó yá lọ tú mi sílẹ̀ ní wákàtí ọwọ́ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi níbo ni ayé ti ń jẹ yín ní yàmọ́ mi dáde níbo ni yàrá ìmọ̀ tí wọ́n fi orúkọ sí níbo ni yàrá ìmọ̀ tí wọ́n fi sìgìdì orúkọ yín sí ṣùgbọ́n tó bá ń dẹ̀rìn àgbé ayé yín níyà tó jẹ́ pé tó yẹ ká ẹ̀ tètè ṣe ẹ̀ tí ì ṣe títí dì sí yìí ọlọ́run má jẹ̀mú yá kó fi iná la ibẹ̀ kọjá gbogbo yàrá ìmọ̀ yẹn ní orúkọ jésù kristi olúwa kó wọ̀bẹ̀ lọ́kọ́lọ́ tún sílẹ̀ dáàdì mọ́mí olúwa yóò tù yín sílẹ̀ ní ọ̀sán yìí yàrá ìmọ̀ tí ayé fi ògo yín pamọ́ sí ẹni wọ́n fi lé lọ́wọ́ àtẹni tó ń lò ó ní wákàtí ọ̀ní orúkọ jésù olúwa kó gbà fún yín mọ́mí dáàdì olúwa yóò gbà lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi kí ló ń jẹ́ yàrá ìmọ̀ yàrá ìmọ̀ ni yàrá àwọn ẹ̀mí òkùnkùn ìpéjọpọ̀ inú ilé àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ti máa fi orúkọ ènìyàn jìyà tí wọ́n fi orúkọ èèyàn síbẹ̀ tí wọ́n sì máa fi ìyà jẹ́ yóò mọ̀ wá rìn kó gbòtù kó kàwé tó kò sírú gbogbo rìsọ́ọ̀tì tó wù kó ní kò sí bí ó lè gbédé wọ́n mọ̀ sọ pé kò sí àyè ní torí pé kíni a ti fi ìṣẹ̀dá rẹ̀ pamọ́ sí ibì kan ẹ jẹ́ á fọlọ́run lẹ́ẹ̀kan sí ọlọ́run gbàgbẹ́ èmi lágbájá ọmọ lágbájá rèé yàrá èèmọ̀ àti ẹni tí wọ́n fi ọ̀rọ̀ mi pamọ́ sí lọ́wọ́ àtẹni tó rin ìrìn àjò ibi lórí ìrìn àjò ayé mi lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù ó yá la ẹ̀bẹ̀ kọjọ́ yá tú mi sílẹ̀ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára ga jésù kristi yàrá ìmọ̀ tí ayé fi ògo yín pamọ́ sí ẹni ibi tí wọ́n fi ògo yín lé lọ́wọ́ ènìyàn tó fi ògo yín jìyà ní wákàtí òwò ìdádìmọ́mì lónìí ní orúkọ jésù olúwa yóò yín sílẹ̀ gbogbo agbára tí wọ́n lò lé yín lórí ní orúkọ jésù wọn ó gbèrè tìjú ni gbogbo ẹni bí èyí tó lòun ò ní gbòun ò ní gbà lórí ìrìn àjò ayé yín wípé òun yóò máa fi jẹ ìrìn àjò ayé yín ni lónìí ní orúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú ya kó rọ iná rẹ̀ lé wọn lórí lónìí ní orúkọ jésù dáàdì mọ́mí ẹ̀ ọ̀nà lọ brọ́dà sísà mo lẹ́rìí ọ̀nà lọ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ já sọ fún ọlọ́run ẹ rí ìránṣẹ́ kan rèé ẹ jẹ́ a gbàdúrà yìí tí ìránṣẹ́ yẹn bá dá ní oṣù kan oṣù kejì yóò dàbí arúgbó ni ẹ̀mí tó ń pààrọ̀ àwọ̀ mi bí ọ̀gà ẹ̀mí tó ń pààrọ̀ àwọ̀ mi bí ọ̀gà sí àwọn olóore aláàánú mi sí olóore aláàánú mi sí ẹnìkejì mi tí ń ṣe olólùfẹ́ mi tó yẹ pé wá mú ìwà ìdàrú àti ìdààmú wọ inú ilé lónìí ní orúkọ jésù olúwa jẹ́ àgọ́ mi gbàlémi lọ́wọ́ ẹgbọ̀dúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi ẹ̀mí tó sọ ayé mi di ọ̀gá tó ń pààrọ̀ rẹ̀ bíi bí ọ̀gá wípé tí n bá da ní ọ̀sẹ̀ kan mi ì ní da ní ọ̀sẹ̀ kejì lónìí ní orúkọ jésù tó ń sọ yín di arúgbó ní gbogbo ìgbà ọlọ́run má jẹ̀mú ó yá gbàgbà lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀mí arúgbó orí arúgbó tó ń gbé wọ̀nyí àti arúgbó tó ń gbé wọ̀nyí lónìí ní orúkọ jésù kristi ó yá ọlọ́run tú yín sílẹ̀ bàbá tú yín sílẹ̀ ọmọ tú yín sílẹ̀ ẹ̀mọ́ kó tú yín sílẹ̀ gbogbo ẹ̀mí tó fẹ́ fi ó fẹ́ fi àkókò yín ṣòfò ni mà bẹ́ẹ̀ ni ó fẹ́ fi àkókò yín ṣòfò gbogbo àwọn ẹgbẹ́ ló ti márì tán ó mọ̀ọ́mọ̀ fẹ́ fi àkókò yín ṣòfò ni ẹ̀já sọ fọlọ́run gbogbo ẹ̀mí àfàkókò ẹni ṣòfò abàkókò ayé ẹni jẹ́ lónìí ní orúkọ jésù kristi olúwa yẹ̀yẹ́ wọn gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi gbogbo ẹ̀mí àfàkókò ẹni ṣùkú gbogbo ẹ̀mí ẹ̀mọ̀ràn ẹni gbogbo ẹ̀mí àfògo ẹni sẹ́yìn ní wákàtí òní orúkọ Jésù olúwàjẹ́ wọn gbèrè tìjú babajẹ́ wọn gbèrè tìjú ọmọjẹ́ wọn gbèrè tìjú ẹ̀mọ́jẹ́ wọn gbèrè tìjú gbogbo ẹ̀mí tó ló wọ́n fàkókò yín ṣòfò tó lákòókò yín ò ní wúlò fún ìrìnàjò ayé yín lọ́sàn-án ní orúkọ Jésù olúwa gbàgbára lọ́wọ́ rẹ̀ ẹ̀mọ́ kó gbàgbára lọ́wọ́ rẹ̀ lónìí ní orúkọ Jésù dáàdì mọ́mì ẹ̀ rọ́nà lọ brọ́dà sísítà mi mo máa rọ́nà lọ gbogbo àkókò tó ní wọn fẹ́ fi ṣòfò yẹn lórúkọ jésù ó gbèrè tìjú ni bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹjá tún gbàdúrà yìí mà mọ́mí ẹjá gbàdúrà yìí brọ́dà mi ẹjá gbàdúrà yìí ẹjá sọ fún ọlọ́run ọlọ́run o gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìbànújẹ́ wọ́n lọ fi di ayé ìránṣẹ́ kan mọ́ inú agbami wọ́n lọ kàn mọ́ èkàn mọ́ bẹ́ẹ̀ wípé àní òní lọ sẹ́ níbo lọ ń lọ ẹran mi ni ọ́ kí ló ń jẹ́ ẹran ìṣẹ̀dá tọ́lọ́run dá yín ìṣẹ̀dá ènìyàn ni kí ni wọ́n wàá sọ yín dẹran tí wọ́n máa sọ pé ẹjẹ́ ẹjẹ́ tó ń lọ wò ó lóṣù yìí kí n lọ bó ṣe tún rù sí àti bó ṣe sanra sí ọlọ́run gbà mí gbogbo ẹni tó jẹ́ pé gíngí tó mú lọ́wọ́ gíngí ibi ni láti lè fi máa mọ́nítọ̀ ayé mi máa fa ayé mi sẹ́yìn láti lè máa fi wo ìṣẹ̀dá mi máa fa ìṣẹ̀dá mi sẹ́yìn láti lè máa fi wo ìṣẹ̀dá mi máa ba ìṣẹ̀dá mi jẹ́ lónìí ní orúkọ Jésù ó yájú gbèrè tuntun ẹgbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára bàbá o gbogbo ẹni tó sọra rẹ̀ di ẹni ibi tó mú gíngì ibi láti lè máa fi wò ayé mi tó jẹ́ pé bí n bá ibi n bá dédú àti bí n bá tó ń lọ ni ó ti máa wò ó lónìí ní orúkọ jésù ó yá bu ìfọ́júlù bàbá bàbá ó yá bu ìfọ́júlù ọlọ́run májẹ̀mú jí ó gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí jésù kristu olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ibi tí ọ̀tá fi dè yín yẹn lórúkọ jésù ó ti já dànù gbogbo ìdè tí ayé fi dè yín mọ́mì dáàdì ó ti já ní ọ̀sán yìí gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bi etí ìkàdílé tó fi so ayé yín yẹn ó ti já dànù lónìí ní orúkọ jésù mọ́mì ẹ ó rí ọ̀nà lọ sísítà mi mo lẹ máa rọ́nà lọ brọ́dà lórúkọ jésù ẹ ó rí ọ̀nà lọ ògo yín ní orúkọ jésù kò ní di ìpín ẹlòmíràn mọ́ ben ni jesu rí jésù olúwa wa lórúkọ jésù kristi ẹja sọ fún ọlọ́run olúwa ṣèmí náà ní àṣàyàn ní orílẹ̀-èdè tí mo wà yẹn joabo fọkàn sí pé òun ò jọba fọkàn sí ò ní àṣàyàn ní orílẹ̀ tí mo wà yìí ní fún ni ó tó tó mú yẹn gàn ní ibi tá a ti bí mi nílé ìyá nílé bàbá olúwa ṣe mí ní àṣàyàn ohun rere ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára jésù àgbàràga jésù kristi bàbá o olúwa kò ṣe é ní àṣàyàn fún ohun rere tó tó lò ní ìdílé yín ní ilé ìyá nílé bàbá bàbá bàbá o ó yá kó ṣe é ní àṣàyàn ohun rere tó tó lò fún ayé yín bàbá bàbá ó yá fi síbẹ̀ ẹ̀mí ó yá fi síbẹ̀ alágbàwí ẹ̀dọ́ yá fi síbẹ̀ lónìí ní orúkọ jésù olúwa yóò gbé yín ga ju bí táyìn gan lérò lọ lórúkọ jésù olúwa yóò sì mú ayé tẹ̀síwájú bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù iṣẹ́ tí mo ní mo mú wá fún wa ní ọ̀sán yìí mo fẹ́ ká tètè gba iṣẹ́ yẹn náà fún ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ mo fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ lórí iléeṣẹ́ mi mo fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ lórí iléeṣẹ́ mi àá wàá ọṣẹ tá a bá mọ̀ pa fi ń wẹ̀ a ó gé ìkan sí mẹ́rin tí a bá gé ìkan sí mẹ́rin a wà mú oró kan nínú rẹ̀ torí ọṣẹ tá a mú oró kan nínú rẹ̀ yìí a gbọ́dọ̀ máa lò tán ìkan tá a wá mú yẹn a wà gé sí méje a máa fi kọ̀ọ̀kan sí orí kàìnkàìn wa tá a máa fi wẹ̀ a ó gé ọṣẹ kan sí mẹ́rin nínú mẹ́rin yẹn a ó mú hóró kan nínú ẹ̀ hóró kan tá a mú yẹn nìkan náà la máa gé sí méje a dẹ̀ mọ́ rí pa àwẹ̀ kan tán lórí ọṣẹ ní ọṣẹ yẹn a mọ̀ rí pa àwẹ̀ tán lórí kẹ̀kẹ́ ká tó ṣe kíni ká tó wẹ̀ mìíràn àwọn sáàmù tá a máa kà rèé pẹ̀lú ọṣẹ yẹn bẹ́ẹ̀ ni mà ọṣẹ yẹn a ó síwájú a bu omi sínú ike kan a fi olóòórùn dídùn ti ṣe pẹ̀fún a ó fi sí i tí a bá fi sí i tán a wá ka àwọn sáàmù yìí orin dáfídì ní gbogbo rẹ̀ wà sáàmù ninety one thirty four seven ninety ninety five seventy nine àbí ninety seven sorry ninety seven eighty lẹ́ẹ̀kan sí sáàmù yẹn méje ni ninety one thirty four seven ninety ninety five ninety seven eighty lẹ́ẹ̀kan sí i ninety one thirty four seven ninety ninety five ninety-seven eighty sáàmù yẹn nìyẹn a ó kà á sí inú omi a ó ti fi olóòórùn dídùn sínú omi yìí tí í ṣe lọ́fíńdà tí í ṣe pẹ̀fúm tá a bá ti fi sí tán a ó kó ọṣẹ náà síwájú a ó wá ka sáàmù ṣe ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà ní kíkà rẹ̀ mà a ó kà á sí tí a bá kà á sí tán a ó wá máa ṣe kí ni a máa mú ọṣẹ kọ̀ọ̀kan a máa lo omi a máa ṣe omi sí i omi tá a fẹ́ fi wẹ̀ ọṣẹ kan ní ìjọ kan a ó dẹ̀ make sure pé a wẹ ọṣẹ yẹn tán lára kàìnkàìn ká tó tún wẹ ìmíràn ní ìjọ kejì fún ọjọ́ méje la máa fi lomi náà lórúkọ Jésù Olúwa yóò fi wá lọ́kàn balẹ̀ mo fẹ́ ìfọ̀kànbalẹ̀ mo fẹ́ kí Ọlọ́run fi mí lọ́kàn balẹ̀ lórí iṣẹ́ mi lórí ayé mi lórí ọ̀nà mi ohun tí iṣẹ́ ìdúró lé lórí nìyẹn lórúkọ Jésù yóò bá wa lára mu sáàmù tá a máa máa lò tá a bá fẹ́ sùn psalm one six eight verse eleven ẹ jẹ́ ká máa kà ká tó sùn lálẹ́ ẹ jẹ́ ká lọ nínú àdúrà míì nítorí àsìkò ẹ já sọ fún Ọlọ́run ẹ mọ ọba tó pọ̀ nípa àti agbára ohun tó yẹ mí yayé mi Olúwa ṣe fún mi kọ́dún yòówù tó lọ mọ́ mi lọ́wọ́ olúwa ṣe fún mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàlagbà jésù kristi ohun tó yẹ mí ayé mi olúwa ṣe fún mi ọdún yóò gbọdọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ olúwa ṣe fún mi ohun tó yẹ mí ayé mi olúwa ṣe bàbá ṣe ọmọ ṣe ẹ̀mọ́ ṣe ohun tó yẹ mí ayé mi olúwa ṣe fún mi bàbá ràn mí lọ́wọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi fún àwọn oníṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ni mò ń ṣe ẹ ká na ọwọ́ wa kan sí iwájú ọwọ́ wa tá a fi ń ṣiṣẹ́ ọwọ́ wa ọlọ́run má jẹ̀mú olúwa jẹ́ kí èso ayọ̀ kó sọ fún mi nínú iṣẹ́ ọwọ́ mi tí mo mọ̀ ọ́n ṣe yìí olúwa mú iṣẹ́ ọwọ́ mi yìí ó yá mú lọ síbi gíga tó wù mí wo ayé mi ẹ̀mí mọ́ ṣe fún mi bẹ́ẹ̀ àdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù iṣẹ́ ọwọ́ yín lórúkọ jésù olúwa kó mú lọ síbi gíga lórí iṣẹ́ ọwọ́ yín ní orúkọ jésù olúwa kó la ọ̀nà fún yín bàbá kó la ọ̀nà fún yín ọmọ kó lọ ọ̀nà fún yín lórí iṣẹ́ ọwọ́ yín ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú yà tàn mọ́lẹ̀ iṣẹ́ yẹn lórí iṣẹ́ ọwọ́ yín ní orúkọ jésù olúwa tàn ìmọ́lẹ̀ yẹn ọlọ́run májẹ̀mú yà tàn ìmọ́lẹ̀ náà iṣẹ́ ọwọ́ yín ní orúkọ jésù ọ̀yà yóò lọ ọ̀nà fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún àwọn tó ń tajà àwọn tó ń tà tó ń rà ẹ̀já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ọjà mi o ní orúkọ jésù mọ́jọ́ já sí gbèsè fún mi olè arólẹ̀ mọ́jọ́ jà mí ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù kristi ọjà mi ní orúkọ jésù ọjà yìí yẹn kò ní já gbèsè fún yín ọjà yìí kò ní já sí gbèsè fún yín ọjà yìí ní orúkọ jésù mo ní òní já gbèsè fún yín lónìí ní orúkọ jésù lọ yóò lọ́nà fún yín iṣẹ́ yín lórúkọ jésù ètí ayé mọ̀ yín mọ̀ yẹn lónìí ní orúkọ jésù kristi kò ní já sí gbèsè fún yín gbogbo ẹ̀mí alánàbọ̀ tí máa bà iṣẹ́ yẹn jẹ́ gbogbo ẹ̀mí tí fa iṣẹ́ owó èèyàn jẹ́ ní orúkọ jésù wò ní ráyè ayé yín ọkàn yóò dẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi fún àwọn tó ní ọ́fíìsì àwọn tó máa gba àlejò ọlọ́run má jẹ̀mú olúwa kó bá ń gbàdúrà fún yín àlejò ayọ̀ lẹ́tà ayọ̀ ní orúkọ jésù ó yá kó wá yín kàn àlejò ayọ̀ ó yá kó wá yín kàn ó yá kó wá yín kàn lónìí ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mú bóyá kó fi ènìyàn rere tì yín èyí tí ó ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi fún àwọn ọmọdé ọlọ́run májẹ̀mú olúwa kó bá ń gbàdúrà fún yín ẹ̀yin èwe ní orúkọ jésù ọmọ dàgbà nínú ọgbọ́n ẹ̀yin ìwé àmọ̀dàgbà nínú òye ẹ̀mí ọgbọ́n àti òní orúkọ jésù olúwa kó jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún àwọn tó ń ṣàìsàn àwọn aláìsàn ọlọ́run májẹ̀mú olúwa kó mi sí yín gbogbo ẹ̀mí àìsàn gbọ́ọ̀rọ̀ olúwa kó fi ayé yín sílẹ̀ ní orúkọ jésù ẹ̀ ò ní ṣàìsàn gbogbo ọwọ́ àìsàn nínú omi ara nínú ẹ̀jẹ̀ nínú iṣan nínú egungun nínú ẹran ara nínú omi ara nínú bọ́gọ́ ní orúkọ jésù nínú ẹ̀jẹ̀ yín ní orúkọ jésù olúwa kó wọ ọbẹ̀ lọ ó yá kó tún ṣe lónìí ní orúkọ jésù ẹ ní fàṣàn lólé ayé yín bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú olúwa kó dì í mú fún aboyún ilé ní orúkọ jésù bẹ́ẹ̀ ṣe ti rú rẹ̀ ẹ́ sọ̀rẹ̀ gbogbo ẹ̀yin oníbísí ní orúkọ jésù ọlẹ̀ yóò sọ nínú yín ọba tó mú ọlẹ̀ sọ nínú anna tó mú sọnù sarah ní orúkọ jésù ọlẹ̀ kó sọ nínú yín mọ́mì inú yín yóò yẹ fóyún gbogbo ẹni tó lẹ̀ ní bímọ lórúkọ jésù ojú rẹ̀ lẹ́sẹ̀ bí ọmọ ohun tó yẹ yín náà ní pé bí ọmọ májẹ̀mú lórúkọ jésù olúwa yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ májẹ̀mú ọlọ́run kò ní fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ohun olúwa náà rẹ láti bí wákàtí èyí tí a ti ń bá bọ̀ láti bí ìṣẹ́jú bíi mélòó ní orúkọ jésù ohun olúwa sínú ayé yìí kò ní di sọ̀rọ̀ òdì sí ní ìjọ mẹ́jọ ìjà lóye ètò ohun olúwa ní ìjọ mẹ́jọ àtẹmí àti ànídòkú wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa ó dàbọ̀.